àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ̀lẹ́jà àwọn ọjọ́ tó ṣe pé nínú wọn náà láti ríjọ àárọ̀fẹ́ tá a sì tún ti ríjọ ọdún iléyà ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì làwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ tọ́ka sí pípín àwọn lọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ ayé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọwọ́ àfẹ̀mí pẹ̀lú rẹ̀ ó fi wá ṣe kòńgẹ́ àti máa bẹ lásìkò ọlọ́lá ńlá yìí àfi ká gbìyànjú láti rí pa lò lọ́nà tó dáa ọ̀nà tó sunwọ̀n táàfin ní ládàá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga tí ìsàn ẹrú rẹ̀ lẹ́sàn lórí gbogbo nítorí bá rí ṣe ní dáadáa ọjọ́ tóní gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe máa òun náà ní ọjọ́ keje nínú oṣù Dhul eléyìí tó ṣe pé lẹ́yìn rẹ̀ òun náà ni ọjọ́ àtìní yóò dé ọjọ́ àtìní yìí nínú oṣù belhijja eléyìí tá a wà nínú rẹ̀ lọ́dún yìí hijira fourteen forty two ọjọ́ àtìní tí ń bọ̀ yìí òun gangan lọ́jọ́ àrafà ọjọ́ àrafà. ó ń bukata lọ́dọ̀ wa ká ṣe àwọn àjọsìn eléyìí tó ṣe pé ọjọ́ Àrafà náà là á máa ṣerú rẹ̀ gẹ́gẹ́ bí ká ṣe siyam ní ọjọ́ ńlá yìí pàtàkì jùlọ fẹ́ni tí ó jẹ́ pọ̀ wà nínú pé ń ṣiṣẹ́ hajj torí pé Ànábì sallallahu alayhi wa wọ́n ní ọjọ́ Ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ fẹ́rú. ẹsẹ ọdún èyí tó ti lọ àti ẹsẹ ọdún èyí tó ń bọ̀ ṣùgbọ́n ẹsẹ wo gan lẹsẹ tí sòyàmùjọ arọfà máa parí eléyìí sápè ní ẹsẹ ọdún tó ti lọ àti ọdún tó ń bọ̀ òun náà làwọn ẹsẹ kéékèèké yàtọ̀ sáwọn ẹsẹ ńláńlá nítorí pé àwọn ẹsẹ ńláńlá yẹn ntí ó jẹ́ ìpèsè rẹ fáwọn onáníkẹyìn ó jìyà lórí wọn láti ayé ń bì pàápàá jùlọ eléyìí tọ́lọ́wọ́n bá bá ti sọ pé téèyàn bá sẹ́rù rẹ̀ irú ìyà báyìí ní kẹ́ ẹ ti jẹ́ àfi kéèyàn ó jẹ́ irú ìyà ńlá yé ń bì lèyàn tó lè jẹ́ni tó ṣe wípé wọn ò ní bí léèrè nípa rẹ̀ mọ́tọ́ bá di lọ́la gbẹ̀ngà òkèèyàn ṣùgbọ́n ẹni tí ò bá ti jìyà lórí ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó dá ní ilé ayé ń bí ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́run bá ti sọ rú ìyà tí wọ́n gbọ́dọ̀ fi jẹni tó bá ṣerú rẹ̀ yóò máa bẹ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmá tahtal mashi'a lábẹ́ bolúwa bá ti fi fẹ́ tó bá wù ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá láti foríjìn yóò foríjìn ẹnì kò tẹ́rù tí sọ fọlọ́n pé kí ló dé tó fìyà jẹ tó ń tẹ̀sẹ̀ ńlá tẹ́lẹ̀ yìí sẹ̀ tó bá sì wọ́ ọlọ́run ó lè fìyà jẹ bákan náà ẹnì kò tó láti sọ fọlọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa yìí pé ebálà foríjìn ni ọ́ tó bá fìyà jẹ kí ló fẹ́ lékún fún ọ sílẹ̀ jàre ọ̀sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ fọlọ́ tẹ́lẹ̀ ìbá yé wa ajá yìí pé à ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe yìí pé ẹni tí wọ́n ní ká ṣe amójútó ṣíṣe rẹ̀ nítorí kálífà àgbàládá ńlá sùyàmù àjọ àròfà ọlọ́mọ fi báyẹn pẹ̀ sí ọdún tó ti lọ rẹ́ àti tọdún tí ń bọ̀. ká gbìyànjú láti jáni tí ó kópa ń atọ ọjọ́ Àrafà yìí ati sí ọjọ́ àtìní àlékún orí tún wà fún wa nínú ṣíṣe sòyáàmù rẹ nítorí pé èèyàn dà ní àpapọ̀ ipò ń fẹ́ ṣe sòyáàmù Àrafà àti sòyáàmù ọjọ́ àtìní ọlọ́wọ́ wa tara kan yóò ládàá kó ṣe àdúrà tún wà sí anabi sallallahu alayhi wa sallam tí wọn fi kọ́ wa ike ká máa ṣe lọ́jọ́ Arafa wọn ni afdalu o du'a mi Arafa wa khayru ma qultuhu ana wa nabi yuna qabli la ilaha illallah allah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir eléyìí tọ́lá dì nínú àdúrà. òun náà làdúrà jọ Àrafà ètò wa lóore jù tí mo ṣe ládùúgbò lọ́jọ́ náà èmi àti àwọn ànábì tó ṣíwájú mi òun náà nípa àwọn gbígbóná la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa kulli shay'in qadir eléyìí náà tún bẹnu sábàbí táwọn olùmọ̀ nípa islam fi sọ pé àwọn àdúrà tó jẹ́ kó ṣe àkójọpọ̀ fífi ẹ̀yìn fọ́lọ̀ yíyin ọlọ́run ọba tí ò ní ìtọrọ kankan nínú ọlọ́lá ju àdúrà tá à ń fi tọrọ lọ. wọ́n ní dùá òsèlè ọlọ́lá ju dùá olùmẹ̀sálà lọ. àdúrà pa yín lọ ọlọ́lá ju àdúrà pa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run lọ. nítorí pé látara pọ́ńsà àdúrà pọ́yìn lọ́run ọlọ́run ẹlẹ́dàá wa tún máa so oore fẹ́rú àwọn oore tó ṣe pé kò ní í ṣe fẹ́ni tó bá ti dì jókòó ikú òun tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń ṣe àdúrà yíyin ọlọ́run a máa tara arú àdúrà yìí rí àwọn oore eléyìí téèyàn rí gbà látara pé èèyàn ń ṣàdúrà títọrọ ká mójútó àdúrà yìí tó ń tipa sí ní àròfà. Kama máa ṣe tontikọ́ àlọ́ sí hajj ọ̀n bẹ nínú nǹkan tó yẹ ká mójútó níjọ Àrafà yìí ṣùgbọ́n ká sọ̀rọ̀ fún àwọn àlọ́ akóra wájọ sínú mọ́ṣáláṣí pàwọn náà ń sàràfà ní bọ́m̀bẹ̀ wọ́n máa sàràfà nàìjíríà wọ́n kì í ṣe Àrafà ní nàìjíríà ibi tí wọ́n ti ṣe Àrafà onáni ní Mẹ́kà ẹni tí o bá ti sí kò sí bó ṣe lè ṣe Àrafà ní ọjọ́ Àrafà ọjọ́ ńlá yìí òun náà lọ́jọ́ tí ojú máa ń ti àṣetán ìtìjú tó ṣe kó ju gbogbo òtìjú ìbànújẹ́ tó ju gbogbo ìbànújẹ́ kìí ṣe nǹkan kan ní ọ̀fà bí ẹ bá ṣe pé rírí tí àṣetán ni ó rí i pé ní ọjọ́ yìí ọlọ́run bá ń bọ́ okùn náà okùn náà kúrò lọ́rùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ẹrú rẹ̀ ẹni tá a ti kọ́ àkọọ́lẹ̀ pé yọ wọ náà ọlọ́run ẹlẹ́dàá wa yọ bọ́kùn náà kú lọ́rùn rẹ̀ pé kò ní wọná má nǹkan ìbànújẹ́ ńlá lélẹ́ yọ jẹ fún aṣetán nítorí pé inna ash-shaytana lakum aduw fattakhidhuhu aduwwa innama yad'u hizbahu liyakunu min ashabi as-sa'ir dájúdájú ọ̀tá yín ni aṣetán torí náà ẹ̀yà amúlọ́ta o. nítorí pé ńṣe nìkan pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí kí lè bá àjọ máa ná sàárì. àwọn òfẹ́ wọ náà láfi ń ṣe Islam afẹ́ wọ láfi ń tẹ̀lé ta nàbì sallallahu alayhi wa alihi wa sallam. ìwọ náà gbìyànjú nínú ìjọsìn gbìyànjú láti tẹpẹlẹ mọ́ àjọ àjọ Àrafà tá a sọ yìí nítorí látàrí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lè ṣe àwọn orí ńláńlá fún ọ tó ń ta ìsíní Àràfà tó ń ta ìlọsíṣẹ́ hajj àdúràjọ Àràfà fún àwọn alálàájì tí wọ́n máa ń bẹ ní sàìdù Àràfàt wọ́n máa bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa láti ìgbà tí wọ́n bá ti parí sọ̀látù gbọ́hùr àti sọ̀látù làásùr lápapọ̀ wọ́n dìde dúró wọ́n gbọ́wọ́ sókè oníkálukú ọmọ pé ọlọ́run lẹ́ni tó dojú kọ alùkébìlà wọ́n máa sọ̀rọ̀ orí ayé àtẹlùkìyàmà wọ́n máa ṣe àdúràjọ àròfà lọ́pọ̀lọpọ̀ orí báyìí ni wọ́n wà lọ́lọ́wà ẹlẹ́dàá wọ́n wà máa pe àwọn màláíkà kí làwọn ẹrú mi yìí ń fẹ́ tí wọ́n fi wá pọ̀ bí bàbá yìí tóníkálukú wọn ń pe ọlọ́run ọba ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n ní wọ́n ń wá àforíjì wọn lọ́ni wọ́n sì ń tọrọ kẹ́ẹ̀wọ́ ọlọ́run ọlọ́run máa sọ fún àwọn màláíkà pé ìṣáájú fa inni qad ghafartu lahum ẹ jẹ́rìí sí mo ti forí jìn gbogbo wọn eléyìí jẹ́ orí ńlá eléyìí tí wọ́n máa ń rí látàrí kí wọ́n lọ sí ṣe hajj eléyìí jẹ́ dáadáa tí wọ́n máa ń sálábà pàdé rẹ̀ tí wọ́n bá ti tún kówó yẹn kalẹ̀ tó lọ sí ṣe hajj wọn náà sì máa ikú ọlọ́run ti bọ̀ láti rí ó mẹ́ta eléyìí tó yẹ kákó ti sàmúlò rẹ̀ láti lọ sí ṣe hajj ṣùgbọ́n ọkọ̀ láti lọ ọ̀ká hárí ó ń wo kówó ipọ bówó bá pọ̀ má fi ilẹ̀ sáyé ńjọ bá kú o níṣẹ́ lọ́yẹ kọ́ ọmọ kó lọ sálùkìyàmà kó lè bá a ronú nátọ̀ ọba dán owó lé ayé ayé ni wọ́n ti rí owó lé ayé tẹ́ni tó ṣe wàhálà tó fi rí tí ọba ti lè ṣàǹfààní nínú rẹ̀ ohun tó lè ṣe àti wàlẹ̀ jánà rẹ̀ ní rọrùn á pé ọwálé ayé wa ṣẹ́rú owó nìí nítorí kí láǹfààní owó eléyìí tó ti kó jagbára tiẹ̀ lọ ó lè ná ṣùgbọ́n tó ti kó àwọn ọmọ rẹ̀ jogún rẹ̀ níná làwọn ń ná bí wọ́n ti fẹ́ rí eléyìí túmọ̀ sí pé ó ń ṣera rẹ̀ ó ń bára rẹ̀ lásìkò jẹ́ ó sì máa ń tọ́tọ́ sórí ara rẹ̀ ámọ̀sibọ́sí kó o sì forí ara rẹ̀ lọ sí ṣe hajj kó o múyàn kó ń bẹ́ẹ̀ orígun kan nìyẹn nínú orígun ẹ̀sìn Islam márààrún tó o bá ti ṣe o ti kó nínú ọwálé ayé ọlágbára láti ṣe ọkọ̀ láti ṣe eléyìí jẹ́ iṣẹ́ táwọn mùsùlùmí tí wọ́n mójútó ṣíṣe rẹ̀ lọ́jọ́ àrọ́fà tó bá ti wá di ẹ̀yìn sọ̀láàtù sọ̀dù lọ́jọ́ àrọ́fà tá ti parí àṣùbà á sí ní ṣe at-takbiratul muqayyada Allahu akbar Allahu akbar Allahu akbar. Allahu لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لين بقول صلاة وراي قوكا لين في أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أنت كأقولين كما ويكبون سكي كجبي التكبيرات المطلقة أو الله أكبر تاتبع كسي إلي تاتي لا تبرس الحجة tẹ́sí gbogbo àkókò gbogbo gbà náà ló lè ṣe lópin ìgbà tó o bá وأمسي الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وأماوي وأقني وأقبل سكي lọ́nà tó ṣe pé ẹni tó bá wà nítòsí rẹ̀ yọ gbọ́ bọ́yọ̀ ń ti fọnú fọ́ra gbàgbé yọ tara rẹ̀ rántí ẹni tí ò ti ẹ̀ mà rárá pé nǹkan báyìí láà máa wí ó lè bí ọ́ léèrè pé sí òsì wàá lè ṣàlàyé fún yín pé tí wọ́n ní ká máa wí lásìkò yìí nìyẹn. eléyìí jẹ́ ti ọjọ́ àròsà akramakumullah ile bá ti sùn kọ̀bófin ọlọ́wọ́n bá mú o lọ́jọ́ àròsà yìí káwá jẹ́ pé àwa awa fi sí ní kíkankíkan àwa ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ torí àsìkò ọlọ́lá ńlá tá a wà ń kọsẹni tó bẹ ọ wọn bẹ ọ ike kọ da òru alẹ́ ńkọ lásì fún tàhájúdù àbádùá rẹ àdáda alẹ́ gan ni wọ́n pèlè yẹn nínú òfin ọlọ ẹnìkan tó lè jí lásìkò yẹn tó lè máa ṣe tàhájúdù táà ní bẹnu àtẹlù táà ní báwí òun náà lẹni tó ṣe wípé kò tiẹ̀ jẹ́ wípé nítorí pọ́dún ń bọ̀ nìkan ló ń ṣe jípò ń fẹ́ ṣe tàájú bó ti ṣe máa ń ṣẹnu lójoojúmọ́ ayé bó ló ṣe wá fẹ́ yọ ọjọ́ kan sọ́tọ̀ ṣèrò eléyìí yóò tún ṣe tàájú dùn tiẹ̀ tílẹ̀ bá ti wá máa lọ́jọ́ọdún eléyìí tí ọlọ́run ọba kádàrà pé ọjà ẹjọ́ tàlátà ti ń bọ̀ yìí wọ́n mùsùlùmí lẹ́yìn tó bá ti wá sí sọ̀látò sọ́bì wàá tètè padà sílé láti lọ múra wàá múra pẹ̀lú ìwẹ̀ gbólóńtà sì wíyàn ò ní dúró allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd wàá múra pẹ̀lú ìwẹ̀ wàá wẹ̀ ìwẹ̀ tó ṣe pé fi nǹkan kan yàtọ̀ sí ìwẹ̀ jánábà àfi pẹ̀lú àníyàn àníyàn wo ló fi gbé ìwẹ̀ eléyìí wọn náà nípa níyàn pọ̀ ọ̀fẹ́ wẹ̀wẹ̀ ọdún ọ̀fẹ́ wẹ ìwẹ̀ ọdún wàá wẹ̀ gẹ́lẹ́ bá a ti ṣe wẹ̀wẹ̀ jánábà ní ìgbà tó bá wá parí ìwẹ̀ yìí báyìí tó bá wọ̀ ọ́ láti wẹ ọṣẹ àti kànkàn kò burú pé kó wẹ̀ ẹ́ lẹ́yìn rẹ̀ tó bá ti wá ṣe báyìí tán wàá gbé ẹ̀wù rẹ̀ tó dáa wàá gbé wọ̀ ẹ̀wù tó dáa nítorí ọdún wàá wọ̀ ọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sẹ́ni rọrùn fún ọ láti ra aṣọ dá fún ọdún yìí aṣọ míì tó ní nílé tó má tó ti dá tó ti tọ́jú bóyá pẹ̀lú fífọ̀ àti lílọ̀ wàá gbé aṣọ rẹ wọ̀ a sì ń fẹ́ kọjá pé ìwọ ọkùnrin wàá tún fi lọ́fíńdà sí ẹ̀wù rẹ lọ́jọ́ tá a wí kọ́ máa já fíkánfíkán torí ẹ̀ wàá gbéra láti máa lọ sí ibi tẹ́ bá ti ṣe àlàyé lábẹ́ òfin ọlọ́run lọ́jọ́ ọdún yìí báyìí à ń fẹ́ kí mùsùlùmí kọjá pé ń wí àwọn gbólóhùn tá a wí yẹn lọ́pọ̀lọpọ̀ kó sì tún tètè lọ sí ibi tí ọba ti fẹ́ rí àfẹ́ kọ́ máa lọ tíkọ́tíkọ́ kọ́ máa fàkùnùnù kọ́ máa tètè débi tó ti ṣe sọ̀látul Eid torí ní tí ẹ bá dúró de ni àá lọ dúró de ni wàá ti lọ dúró níbẹ̀ kó tó di pé ìmáàmù dé. ìgbà èsè wọn ni ìmáàmù tá à ń retí tọ́jú tá ti rí ọ ó gbéra sọ ni ìwọ lọ débẹ̀ kó o ti lọ dé lẹ̀ kó tó di pé ìmáàmù dé. tọ́ sọ pàtàkì ní gbogbo ọdún nítorí pọ̀ gangan ni kókó bàbàrà tá a fẹ́ ṣe alayhi sọ fún àwọn ní àti ìdágbélé ẹyọ kan ṣoṣo eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ní ìgbésí ayé rẹ̀ ó ní inna awwala ma nabda'u bihi fi yawmina hadha an nusalli dájúdájú nǹkan àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ wa tòní ọjọ́ yawmul hajjil akbar eléyìí tó bọ́ sójú ọdún fẹ́ni tó wà ń lé tó bọ́ sójú ọdún léyà anabi la kọ́kọ́ nǹkan tá a kọ́kọ́ ṣe lónìí òun náà ní ká ṣe sọ̀láàtì torí ẹ̀ àkọ́kọ́ nǹkan táwa náà kọ́ ṣe lọ́jọ́ ọdún lẹ́yìn tá a bá ti múra tá a ṣe palẹ̀mọ́ tá a wọṣọ tó dáa òun náà ní ká ṣe sọ̀láàtul Eid àló ní bàbàrà ó ní kókó tó tún fẹ́ máa ṣe lọ́jọ́ ọdún tó bá yọ ọwọ́ ká ṣe sọ̀láàtì eléyìí wá lọ́pọ̀lọpọ̀ kà fún ẹ rí pé wọn à ní débi tí wọ́n ti ṣe sọ̀láṣì làrídì lásìkò wọ́n á ti parí sọ̀láṣì kómi o tó máa bọ̀ nígbà tó ṣe pé nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́sìn wa lélẹ́yìí tí ó sì yẹ bí tí wòlé ó kéré ma kọjá pàǹfì ń falẹ̀ tí nǹkan bá ní í ṣe pẹ̀lú eré ẹ̀fẹ̀ àti ìranù eléyìí tí ọmọ èèyàn tó fi ìgbésí ayé rẹ̀ tó fi ṣèwọ̀fà fún ẹ̀rí kí wọ́n máa lọ dúró de ni nǹkan yẹn bẹ̀rẹ̀ ṣáájú tiwọn kí ló wá dé tọ́lọ̀ bá ti wá kan ọ̀rọ̀ ẹ̀sìn tiwa ìwọ ò ní dé lásìkò ìwọ sì mọ̀ kó kú iṣẹ́ ìṣe nǹkan kan ti ń fa ìdíwọ́ fún ọyún tí èjé kò tètè débi tó ti ṣẹ̀sìn ọ padà pàtì náà nì wọ́n yẹn gbé lọ́nu sàárè owó náà là ń wà iṣẹ́ là ń ṣe ọjà là ń ta ìyẹn jẹ́ àtẹ̀tẹ̀ wá sí mọ́ṣáláṣí ẹtí ẹtún dúpẹ́ pa wá lẹ́ni tọ́pẹ́ ebí àwọn èèyàn ní òkúkú wá pátápátá ó fáwọn àní kankan orí ara rẹ lọ fẹ́ tún fi ẹsẹ̀ nítorí pé wọn lórí rẹ kún tí wọ́n ń bọ fa tí wọ́n ń pa kéèsì rẹ lọ sí di kọ́ ọmọ ẹsẹ̀ ńtọ́ dáa kó o tìǹà sí tó burú tó bàjẹ́ wọn kì í sì ṣe sọ̀ láti nù sàárè ámbẹ̀lẹ̀ ntàṣe pọ́wọ́ àpè gbogbo èyí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ olúwa rẹ̀ tó bá ti jọ́ pé ń dal kìyàmà kó tó di pé ìṣirò dórí ìtẹ̀yàn hmm, gbogbo ẹ̀lẹ́yìn ó ti fi náfìlà yanjú náfìlà báwò èyí tó bá ti yàn káyìn tó bá fi kó láyé lọ tán kò sí kankan tó tún rí sẹ́nu sàárè mà ẹ̀sán tó gbélé ayé ṣe lọ́ọ̀lọ́ba ó ṣe ní láàánú fẹ́ni tó mọ̀ ike tó ń bá ti wọnú sàárè iṣẹ́ ti pin ọmọ pé tó bá dijọ́ gbé ní alùkìyàmà àyè àti túnra mú kò sí má lọ́wọ́ ajẹ́ ike nǹkan fásikò rẹ̀ ráre ni nfásikò rẹ̀ ṣòfò kó fẹ́ ti pé bàbàrà kọ́ka ẹ̀sìn fún bí tí wulẹ̀ ó kéré máa ń gbà tó wà ọ̀daràn burúkú wá kú àwọn kan á péjọ pé ẹjẹ́ ṣàdúrà fún ẹjẹ́ á bá tọrọ ọ̀kẹ́ ẹjẹ́ á bá tọrọ ọ̀gẹ̀ o rò pé ọ̀pọ̀lọ́ dé ni o rò pé ó di lẹ́ni kálá ẹni sẹ́ńtì òfin rí kẹ̀kan ẹ̀rú ń kátó wá pé wọ tọkẹsìn kún kankan tó ṣe péré lo mẹsìn lọba wa ti jọ ọdún wọn ti sálámà tán ìmáàmù ń ṣe kútúbà ẹ wàá ra wọn míì ìgbà náà wọn ṣẹ̀ṣẹ̀ máa wá dé ìgbà náà wọn ṣẹ̀ṣẹ̀ máa jáde bọ̀ ẹ fẹsìn pé nǹkan kan wàláhì eré lásán lẹ ń pẹ sí kéé máa tàṣà lẹsìn àṣà tọba wọ ọ ló ṣàṣà ẹnìkan tó lè mú ọ nítorí pọ ṣàṣà òsì wọn ò ní bí i lórí kíni àtàtà ni kí ló fẹ́ fi amẹ́tọ̀ bá tẹ̀sìn ọlọ́run mú ọ orí kò gbèdé bẹ̀ ọlọ́run tún ní káwọn èèyàn mú ọ láyé tó bá kí wọ́n lo sẹ̀rí àǹbìtọ̀ wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àṣàkáṣà ọlọ́run máa sọ̀rọ̀ gbéjà tí yorùbá ọmọ tán ara rẹ̀ dànù wọ́n sájà lè wò kó rí yóò gé ọ lọ́wọ́ àbí wọn ò ní gé ọ lọ́wọ́ pààyàn wò bí wọ́n pọ̀ torí ẹ Ọlọ́run ti ṣe àwọn òfin kalẹ̀ tẹsí náà wò kọ gbà parọ sílẹ̀ mẹyàn kò ríran wò mo ti wò kò ríran wò wọ́n jẹ́wọ́ èlé kò ríran wò òfin Ọlọ́run ọba mi àmọ́ adásakásá àti aláìmẹjì kàn Ọlọ́run máa kúkú sọ̀rọ̀ ó gbéjà ẹ kúkú máa wọ àwọn èèyàn ran tí ọba kúkú dá bọlọrun ọfẹ kọ bọlọrun ọba fẹ kó ṣe kò kú ní rí ṣe ẹgbọrọ ẹgbọrọ torí di eléyìí bọ́lá wọn bá ọba akẹ́kọ̀ọ́ gbọ́ létí kò ní rí ọgbà kí ló dé tí wọ́n fẹ́ gbà tiẹ̀ sàn. bọ́lá wọn bá kọ kó gbé ọ ní masíìnì kò ní rí gbé kí làwọn ń pariwo tó ń ṣépè. ìbọ́lá náà ló fún gbé màá fọlọ́ nǹkan wọ́nú ọba kan tiẹ̀ ọ yarí nu ọmọ akpẹ́ nìkan lè bọ́ sọ kọ́dọ̀ ó tún rán sàn mùsùlùmí ti rán sàn yàn àbẹ́ẹ̀rí nǹkan mẹ́wọ́ tọ́ran sàgbó sí yàn ó ní sàpàná ní ọ̀pá gbogbo wọn ẹgbọ́n mùsùlùmí pẹ̀lú sàpàná ń bọ̀ ń bẹ̀ ìsìláàmù náà dà ìsìláàmù yẹn ò sí irọ́ burúkú lọ̀pọ̀lọpọ̀ ń bá ká tó lérò pọ̀ ní ìsìláàmù torí ẹ̀ kátètè débi tá a ti sin lọ́njẹ́ náà ó ń ti àpèjúwe pé mọ́kẹ́sìn mi kún mọ́mọ́ pé tí màá ti sóríire nìyẹn ìsìgbọ́dọ̀ fi ṣeré rárá ok ìwọ alọ ìdì ńmọ lọ lẹni tó pẹ́ mọ ẹran wájú mọ ń jẹran kí ni mo fẹ́ sọ pé ń dùn mọ́ mi náà nàá wọn á ní àbàbà ṣé náà ti wà ní ìdì lónìí ọpẹ́ wa ok kò sì pẹ yín jẹran àti ẹ lè lọ kí á lọ fẹ́ dùn kò sí nǹkan kan fẹ́ dùn ìdùnnú ó kún kẹ́kẹ́ ayọ̀ yóò pé lọ sí ẹ̀yìn. torí pé ọlọ́run máa ń foore ńlá sí àwọn ẹrú rẹ̀ lọ́dọọdún pàápàá jùlọ ń bi tẹ́tì fẹ̀rí. ilé ọ̀fà lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi sọ pé ẹ kó wọn jáde àwọn tani àwọn obìnrin tó fi dórí àwọn etí ẹ̀ jáde rárá rárá rárá káwọn náà jáde kí ló dé wọ́n ní tó fi torí èyí tí ń ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ nítorí kọ́lọ̀ ń lè bá a fi oore tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́dọọdún níbi ìdí yẹn kó lè bá a fi ṣe àwọn náà. káwọn náà lè nípìn nínú oore yìí wọ́n ní káwọn náà lọ. ajá yìí kí wọ́n á lọ ṣe tó ń fa kùnù. aago mélòó gan ni wọ́n ṣe ìdí yẹn tó fi ti yá láyàá jù aago mélòó wọn ò bá fi sí bàbá tí nǹkan kan ìkan lójú aago mélòó ni kò fi sí kí wọn náà lè bá a wá ní dábàá fi sí bí aago mọ́kànlá ààbọ̀ kọ́ bá dáa abẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́rọ̀ aago mọ́kànlá ààbọ̀ ni wọ́n fi rí ìdìtì ẹ̀ ẹ̀ ṣe pé kí wọ́n fi sẹ́yìn àṣírí torí kó lè bá a jẹ́ pé àsìkò ọgbọ̀ àyè ọgbọ̀ ó fi lè wá torí ẹ̀ á lọ sí rí báńsẹ̀ ń lọ sí rí lọ́jọ́ ọdún yẹn ẹ̀yin ọkùnrin nígbà tí ẹ bá gbé aṣọ yín wọ̀ ẹ fi lọ́fíńdà tó dáa sí i ẹ jẹ́ kó yé kálukú tó bá rí yín pé yẹ́s alhamdulillah al-yawm yawmu 'idina òní lọ́jọ́ ọdún tiwa láti gbogbo òkèèrè rere ẹ jẹ́ kó máa gbóòórùn rẹ̀ eléyìí jẹ́ tọkùnrin yàtọ̀ sáwọn obìnrin rárá o ẹ̀yin ò fi lọ́fíńdà sá sọ o. torófin ọlọ́run dá lórí kóbìnrin bá fi lọ́fíńdà sasọ ní ìgbà tó bá jáde kúrò nínú ilé rẹ̀ tó ń ti wọ́n máa kọ ìdájọ́ ń zìnà fún ni nígbà táwọn èèyàn bá ti ń gbóòórùn lọ́fíńdà lára rẹ̀ ẹ̀yin ẹ jẹ́ kí tiyín ó dìgbà tẹ́ bá padà lé ẹ̀yin obìnrin àwọn ọmọ wa ẹ fi lọ́fíńdà sáwọn ọmọ náà báńsì wa ń lọ sí rí gbólóhùn الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbọ́dọ̀ yìí lá máa wí lọ títí tá a fi dé rí ẹni tí ọba dùn máa kó forí sọlẹ̀ kọ̀ọ̀kan wa ẹ máa wí àwọn ọmọ yẹn máa wí kò bùkátà kọjá pẹ́ nìkan wí à ń dá lóhùn a sì bùkátà ká máa wí lóhùn èèyàn kan láwí papọ̀ ńǹ kálukú á máa wí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ agbóhùnsókè máa wí. tó bá rọ̀ wá lọ́rùn láti rin sẹ̀ lọ sí rí ńlọ́lọ́lá jù nítorí ládánlá tá a bá pàdé ń bẹ̀. tí ilé wa bá wá sínú àti tá a ti fẹ́ ṣe rí kò burú ká gùn kan gùn lọ síbi tá a ti fẹ́ rí yìí báyìí. èmi ò rówó dáṣọ tuntun E wò yìí dẹ tó náà da tó dùn ẹ wọ lẹ́yìn àti mímótító tába tí wàá dé ìdí yìí báyìí ayé máa o ká máa kọ́ rẹ̀ wọ́n ọmọ tó jọ mẹ́ta áá nílẹ̀ yìí náà kó kókè ọ̀hún ni oní ọjà rí Allahu Allahu Allahu لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbọ́dọ̀ tá a máa wí ní ẹ̀ẹ́dì náà nù àbùkátà kẹ́nìkan máa wí ká máa dá lóhùn a sì ní wí láwí papọ̀ oníkálukú wa ni wọ́n máa sọ tiẹ̀ láàyè rẹ̀ orí bẹ́ẹ̀ la wá títí ìmáàmù òfìdé ẹnì kò sì gbọ́dọ̀ lọ gbé gbóngbóng ní ẹ̀ẹ́dì yẹn kọ́ máa wá wí gbólóhùn yẹn kó fi máa yọ wá lẹ́nu. kó fi máa gba tiwa lẹ́nu bàjẹ́ wa lẹ́nu a sì tún gbọ́dọ̀ wí tẹ́lẹ̀ nítorí tẹ́yìn bá ń sọ̀rọ̀ tẹ́nìkan mí ń sọ̀rọ̀ pẹ̀lú ohun tó ju tiyín lọ etí ògbéjì yóò padà gba tiyín máa yín lẹ́nu ni gbólóǹtọ́ yẹ máa wú yóò nǹkan máa yín lẹ́nu omi yẹn lè bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ kẹ́ má parí omi yẹn ní máa fi tẹ́ bá dé má torí rẹ̀ àwọn èèyàn lẹ́nu oníkálukú láyé rẹ̀ kọ́ máa wí àwọn gbólóyìn àti bùkátà nígbà tá a wà níbi tá a ti fẹ́ ṣe ìdí yẹn kẹtù wọn bá wa gbé kẹsẹ̀tì kan sí ká máa gbọ́ kó tó di pé a ṣe ìdí kò bá jẹ́ talukurani kò bá jẹ́ tìdánilẹ́kọ̀ọ́ àbùkátà rẹ̀ nísìn gbólóǹtọ́ ní káwọn èèyàn máa wí ni ẹ jẹ́ kún orí wí ẹ má fi nǹkan kan yọ wọ́n lẹ́nu wàyí o tí ìmáàmù bá ti wá dé sọ̀látùl ìdí yó bẹ̀rẹ̀ ìmáàmù ó ti ṣe àkíyèsí pé bóun ó ti ṣe dé ìdì sí àsìkò tá a láṣẹ ìdì gángan iná ni ọyọ ọbẹ tó ń bá ti dé táìdé sọláṣẹ làìdì bẹ̀rẹ̀ nù a kì í pèpè fún sọláṣẹ làìdì a kì í ṣe kọ́ọ̀mà fún ìmáàmù bá ti ní ẹtọ́ sáfù kọ́dọ́gba Allahu akbar yọ̀ọ́dà ní sọláṣẹ tá a fẹ́ ṣe yọ̀ọ́ ti ṣe Allahu akbar àwa náà ti dìde àwa náà tó dáadáa a ṣe Allahu akbar lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ wọ́n ṣe Allahu akbar mẹ́fà lẹ́yìn rẹ̀ tába fi mẹ́fà kún ẹyọ kún di méje ní rákà alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn afẹ́ kásẹ̀ du'a al-istiftah àdúrà tá a máa fi sí sọ́láàtì àmọ́ àwọn Allahu Akbar kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje àníwì nǹkankan lẹ́yìn rẹ̀ bọ́ fẹ́ kó ṣe pé ẹ̀gbà wa kan wá látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ikú máa ń wí àwọn gbólóǹkan pàtó lẹ́yìn gbogbo Allahu Akbar tọ́jà tà lékún yẹn kọ̀ọ̀kan ṣùgbọ́n kọ̀ wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam làfi sọ pé àníwì gbogbo Allahu Allahu akbar àní wí nǹkan kan lẹ́yìn rẹ̀ tálákọ̀ọ́kọ́ láti àdúrà tá a máa fi sí sọ̀láàtì lẹ́yìn rẹ̀. Al-Imam al-Bukhari rahimahullah wọ́n ní tírà kan tá à ń pè ní juz'u raf'il yadayn tírà kékeré tá a kọ nípa abo láti máa gbọ́wọ́ sókè. nínú tírà yẹn wọ́n fà á yọ fún wa ipò wa látọ̀dọ̀ àwọn sọ̀hábà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ipe nígbà tí wọ́n bá ń ṣe sọ̀láàtì làyè níbi gbogbo àwọn takbirat tẹ́tí máa pété alákọ̀ọ́kọ́ ntẹ́lẹ̀ náà tá a bá ti wí takbiratul ihram á gbọ́wọ́ sókè wọ́n wá ní níbi àwọn takbiratul zawaid àwọn Allahu akbar Allahu akbar tó lékún yẹn náà àwọn sàhábà tó máa ń gbọ́wọ́ sókè torí rẹ̀ tá a bá ti Allahu akbar agbawo sókè allahu akbar atungbawo sókè allahu akbar atungbawo sókè eléyìí jẹba bàbá imam wọ́n gbàgbé Allahu akbar tàlékún wọn yẹn wọn gbàgbé ẹ̀ Allahu akbar kan ni wọ́n kàn wí ah, ó tó gbàgbé náà níjọ́ láti ṣe sọ láti di ìdí káyìn gbàtí bàbá imam gbàgbé ó ti ṣe alhamdulillah ẹ̀yin lè ṣe subhanallah kẹfìrán létí bàbá imam kan tẹ̀ náà lọ ni kọ̀dá yín lóhùn ẹ̀yin náà máa bá a lọ. nítorí pé àwọn Allahu Akbar yẹn àlékún ni wọ́n pè ìbámu pẹ̀lú ntánàbí sallallahu alaihi wasallam ń ṣe làásẹ̀ ń ṣe wọ́n á ní téèyàn bá gbàgbé fi wọ́n sílẹ̀ á ní ti torí ipá gbàgbé fi wọ́n sílẹ̀ forí kanlẹ̀ ká tó sálámà mo rò pé yé wa àyè forí kanlẹ̀ fún gbàgbé rẹ̀ mo á gbàgbé láti wí ní rákà alákọ̀ọ́kọ́ kò pé mo ṣe wí ní rákà ẹlẹ́ẹ̀kejì ńgbà tó ṣe pé mo rántí wí so ká ṣàkíyèsí rẹ̀ bẹ́ẹ̀. àti Akbar ti alákọ̀ọ́kọ́ ní rákà alákọ̀ọ́kọ́ di méje àti Allahu Akbar márùn fún ti ìnáró láti ìforíkanlẹ̀ nítẹ̀lẹ́kejì o di mẹ́fà tó bẹ́ẹ̀ láṣẹṣe àfẹ́kí imam kọ́ka suratul Fatiha àti ntọ́ba rọ̀ Fatiha ní rákà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tó bá sì lè ka irun tánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí máa sábà kà ní rí nínú alukur'an ń lọ dájú èyí tó bá rí pọ́rọ̀ ọlọ́run nínú ẹ̀ nínú tánàbí máa ń kà náà ní kọ́ka bí kọ́ka sabbih isma rabbikal a'la míraka alákọ̀ọ́kọ́ hal ataka hadithul ghashiya míraka ẹlẹ́kejì lẹ́yìn fatiha tábàtì wá ṣe tẹ̀síọ́hùn tá a sálámà ṣe ìmáàmù yóò dìde yóò ṣe kútúbà nínú kútúbà yìí yóò pàṣẹ sí àwọn èèyàn sókí sókí sókí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tí Islam kó sínú nítorí pé ọkàn máa ń dógùn ntí sì máa mú kọkàn dógùn ó náà ní kọkàn ọmọ gbọ́ nípa tọ́lọ́ọ̀. ẹ sì máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a lásìkò tá à ń fi gbọ́rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa a kì í lọ ibi tí wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àwa la sì ti wá ìdì yìí ìmáàmù ń lo àǹfààní yẹn láti jẹ́ pọ́ báwọn èèyàn sọ̀rọ̀ nípa ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ nípa ntẹ́sí islam tó kó sínú eléyìí tó ṣe é pé ẹlòmíì bọ́yọ̀ wọ́n tí ó gbọ́nù tí ó máa múlò fún ìgbà tí ó tún pẹ́ kó tó tún fásitì sílẹ̀ lọ gbọ́rọ̀ lọ. torí ẹ̀ ọ̀dà púpọ̀ kí ìmáàmù ó pàkíyèsí àwọn ọkùnrin kó pàkíyèsí àwọn obìnrin kó pàkíyèsí àwọn olówó kó pàkíyèsí àwọn mẹ̀kúnnù kó pàkíyèsí àwọn olùmọ̀ kó pàkíyèsí àwọn aláìmọ̀ kóníkálukú wa máa ṣe ń tọ́tọ́ Kama máa ṣe ń tọ́yẹ lábalẹ̀ ẹ̀sìn wa ká rántí pé ibi táwa wà yìí orí afárá ni afárá arìnrìn àjò tẹ́sítọ́ba ti sọdá kò lórí afárá ó ti sọdá sílé mi ìgbà táwa á lò lórí afárá yẹn tí lágbájá yàtọ̀ sí ti tàmẹ́dò tí làkàṣègbè ó lè pẹ́ sí ti dóòlà kí ti dóòlà ó kúrú jọjọ sí ti làkàṣègbè ṣùgbọ́n o kò sí tàbí ṣùgbọ́n a lè máa bẹ́ńbì lọ láéláé káwá di bímú kò lè ṣeé ṣe á lọ́njọ́ kan náà ni. ara ojúṣe àwọn olùmọ̀ nípa ẹ̀sìn nìyẹn káwọn máa pàkíyèsí wa gbogbo oníkálukú pẹ̀lú nǹkan tẹ́ máa ń ṣe ẹ má ṣe gbàgbé àti palẹ̀ máa ti múra de ọjọ́ tẹ́ lọ ọjọ́ lílọ yìí ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó lè pẹ́ ó lè yá tí ọba sí pé wọ́n máa ń bá wa sọ̀rọ̀ lọ wọ́n máa ń pàkíyèsí wa sí ntọ́yẹ àti ntọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ òkú yóò ṣègbè ní wàláàyè nítorí pé òkúkú máa ń pa ẹ̀sìn tẹ́lẹ̀ òsìrẹ́ nìkan máa bọ́ ìgbésí ayé bí gbogbo èèyàn ṣe ń ṣe nìwọ náà bá máa ṣe òní ronú nípa àtúbọ̀tán òní òní òní òní torí rẹ. kama abara bára wa sọ òdodo nípa ẹ̀sìn ọlọ́run ó ojúṣe àwọn olùmọ̀ nípa ẹ̀sìn olùmọ̀ nípa ẹ̀sìn jẹ́ ẹni tí wọ́n máa sọ òdodo fún wa parọ́ fún wa o tàn wá jẹ nítorí tó bá ti parọ́ fún wa tó bá tàn wá jẹ ọjà ń bá wa láyé ọjà ń bá wa nítorí táyé bá ti jẹ́ kí wọ́n jà ń bá wa ń bẹ̀ kí pàdé Ah, tèèyàn padà ta náà ni tèèyàn padà ta náà ni ẹ sọ òdodo fáwọn èèyàn bọ́ fẹ́ nítorí òdodo tẹ sọ fún wọn sàrà àti wọn máa fún yín kí wọn máa fún yín ma ntí wọn máa fún yín kí wọn fún yín ma tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣé sàrà lẹ́yìn jẹ ni nítorí pé sàrà kì í so ń jẹ ìdọ̀tí dúkìá àwọn èèyàn ni wọ́n ń pè sàrà wọ́n sì lè jẹ́ pé ìdọ̀tí dúkìá àwọn èèyàn lọ dẹ̀ sílẹ̀ fún kọfẹ́ máa gbà. a ọdájú pọ̀ fẹ́ràn ara rẹ̀ torí ẹ̀ ìwọ fọ́ọ̀mù tiẹ̀ tọ́lọ́run ọba ti tó àwọn èèyàn lò àbùkátà rẹ̀ wọ́n sọ pé wàá fà anabini ni wọ́n wọ́n fi jọ ànábì ni ìsọkúsọ kọ́ padà sẹ́nu ẹ̀ ó ń sọkúsọ sa nínú tàǹgbẹ́sẹ̀ ayé yàtọ̀ sí pé tó bá rí oúnjẹ ńlẹ̀ kápé dàbínù ó rí nle lẹ̀ gbàtí ọ̀yẹ́ ká kó oúnjẹ ṣòfò ànábì òmù látàrí inú tí lọ anabi yóò wù anabi kọ jẹ àmọ́ ànábì ò tún ní jẹ kí torí ìbẹ̀rù kó má jẹ ọ̀kan nínú dàbínù tẹ́nìkan fi yọ zakat tí ń gbé lọ sílé owó tọ́wọ́ ajábọ̀ gbàtọ́ yẹ pé ìwọ̀ lọ́lọ́run ṣe ká jẹ lórí sallallahu alayhi wa kò tún àmọ́ lórí ànábì ó tún kárí gbogbo ara ilé ànábì sọlọlọ alayhi wa sallam. fẹ́ kó lọ́wọ́ àwọn èèyàn wọ́n sọ pé àfa àjẹsára ni ọ́ ó fi jọ ànábì ni ó ń sọkúsọ ọ̀dà mọ́. akramakumullah tẹ́lẹ̀ ìbáyé wa á tẹ̀sí gbọ́ eléyìí tí ìmáàmù ṣùgbọ́n àwa ni wọ́n ń bá wí ìwọ àwa jókòó ọ̀gbọ́ òbí náà lọ dájúdájú ń tó o ṣe ọ̀dà ẹ kó o ṣe sùúrù kọ́ gbọ́ kọ́ gbọ́ nǹkan tó máa fẹ́ sọ fún yín nítorí kí wọn náà lè ba àṣàmúlò rẹ̀ kọ́ gbọ́ fẹ́ kìlọ̀ fún yín parí torí kó lè bá jìnnà sí ìmáàmù bá ti parí kótóbá rẹ̀ afẹ́kọ́sádùn àfún gbogbo mùsùlùmí lápapọ̀ gbogbo àlùmọ́ mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ti ń bẹ wájú rẹ̀ wàá tún ṣàdúrà fún ọ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó lè bá a fi orí ńlá tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lásìkò ọdún kó lè bá a fi ṣe gbogbo wa. a padà sílé alọ́pẹ̀ràn léyà ẹ̀sìn islámù sọ yìí pé ọdún léyà yìí ẹni tí ó bá léyà. à ń fẹ́ kọjá pé kò jẹ nǹkan kan títí tí ó fi lọ ìdì kọjá nǹkan tí ó jẹ kó wáyé lẹ́yìn ìgbà tí wọ́n bá darí ìdì wá jẹ́ pé nǹkan kan nínú ẹran rẹ̀ òun náà ni ọkọ̀ jẹ fi tẹ́nu lọ́jọ́ ọdún yìí àmẹ́ni tó lẹ́ran kan tí ó pa kí ló ní jẹun sí tó bá pé àìjẹun ó jẹun rẹ kò sí wàhálà ń bẹ àmọ́ ní í pẹ̀lú ẹni tí ó paléya ni bàbá mi ó paléya màmá ọkọ mi ó paléya bàbá baálé wa yóò paléya kìí wọ làwọn eléyìn kìí wọ làwọn eléyìn àwọn eléyìn wọn ni kí wọn jẹ nǹkan kan kó tó di pé wọn darí ẹ̀rí pa ni wọn ò kọ jẹ bí wọn bá wá jẹun débi sì ń pọ̀ tínú ń lọ ṣé ọlọ ọmọ ẹran ẹlẹ́ran jẹ ní bá ọba dé wọ́tọ̀ lẹ́ran kẹtọ́ pa ọjọ́ ṣe bó ṣe máa kọ́ ọmọ wọn rẹ ó sì máa pẹ́nu máa lọ ó ṣe ṣe kọ́ ọmọ tètè rí nǹkan tó lè jẹ ní ìdì kí wọn lọ dákú eléyìí jẹ kó ti ṣe jẹ eléyìí jẹ sábàbí tó fi jẹ pé sọlẹ́tù lẹ́ẹ̀ẹ́dì ìdì ti iléyà yìí yóò máa yá ní ṣíṣe ju ìdí ti ìtúnu Ramadan lọ nítorí pé àwọn ẹni tí ó pẹran wọn ò jẹ nǹkan kan kí wọn tó wá sí ìd nítorí kó lè bá jẹ́ pé wọ́n tètè lọ rí nǹkan fi tẹ́nu iná ní sọ̀láṣí làídìí ó tètè máa wáyé ṣáájú ti ìtúnu Ramadan ẹnikẹ́ni tó bá wá pẹran ṣáájú ká tó ṣe sọ̀láṣí làídìí Ọ ka lásán ni o ọfẹ jẹran ni eléyìí ò tí ì paléya sunna anabi sallallahu alaihi ọ sọ pé wàá pẹran míì dípò rẹ̀ yanni pé ẹran eléyìí ẹ máa jẹ lọ pé ẹ fẹ́ jẹran àmẹran ti pa sọ yìí pé tí de bàbá torí pé bàbá ó lè má rówó pẹran bàbá ó lè rówó tó fi rẹran ẹran yẹn ó kú láàárọ̀ ọjọ́ ọdún wọn wá sọ pé ká tún dúró dìgbà tí bàbá ìmáàmù ó tó rówó mi àti ẹ̀rọwó rẹran bàbá ìmáàmù mẹ́ran lọ sí ẹ̀yìn ẹran wa wò ó ipe káì ó nìkan lẹ́ran láàrin àwọn èèyàn ní gbogbo àwọn eléyìí tí èsì pò ní wọn ẹran bá jákùn ẹran jákùn asásálámà la bá wẹ́ran sọ́tún àwa tún àrímá o ó lè máa fọ́ mú lu yín mo ti lọ́ǹtẹ̀ mi bó láti àṣì níjọ́ láti ó dà á máa pè bàbá yìí mà bẹ́ẹ̀ ti rí abẹ́ẹ̀ ti rí ọjọ́ tá a sì pẹran léyà ló ń kà torí rẹ̀ wọ́n á ní pípẹran léyà àsìkò rẹ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú pété lè má ti pàtì àbí ò ti pàtì bó tilẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni ìmáàmù Malik sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Malik sọ ń bẹ̀ yẹn kìí lọ tẹ̀wọ̀n ni pé pa ẹran rẹ lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọ̀láàtì láàyè ìmáàmù pa kọ̀rẹ́ ran pa kọ̀kan wa. lẹ́yìn náà ìmáàmù wá sí kó wá pa wa kó wá gbọ́ bí ó torí pé pípa ẹran tiwa ní ti pẹ̀lú pé sáà ti parí sọ̀láàtì lẹ́yìn dàbà ti parí ẹ̀ sábà ti parí ẹ̀ lọ́pọ̀ ẹran rẹ lé kò sí wàhálà ń bẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ẹran léya ọdẹ akúpọ̀ pé kí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bẹ lẹ́dàá bá bò láti rí láti pakọ́pá. nítorí pé kò sí nǹkan tá a ṣe láti fi wá dáadáa lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ ọdún tíyàn máa ń rí ládàá torí ẹni tọ́lọ́ wọn bá bá bò láti rí rẹ̀ kó gbìyànjú láti pa ẹ sì má gbàgbé láti pa pẹ̀lú ẹ̀mí pẹ̀mfín sin lọ ọlọ́run ẹlẹ́dàá wa kó gbà lẹ́sìn lọ́wọ́ wa ẹni tó ti rí ẹran rà ọlọ́run dákun má lù pa ma lọ́wọ́ ẹni tó sì fojú síbi kan pé bẹ́ẹ̀ ló wọ́n ti rówó ọlọ́run ọba ẹlẹ́dàá má dínà ma ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ran gbogbo wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum. فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وسين كتبوا منه في الله كابي فتوى شيخ الإسلام عبد العزيز ابن باز رحمه الله يقال لي لا تفيرنا ليا káwa máa san padà fẹ́ni tí a bá yáwó lọ́wọ́ rẹ̀ lẹ́yìn iléyá pàápàá jùlọ tá a bá níbi tí àfojúsùn fowó tá a sì mọ̀ wípé wọn ò ní já wa nítàn máa kò ní tàsé táwọn náà sì mà dájú wípé tá a bá ti rówó yẹn á sanwó fọlọ́wọ́ á ní fífalẹ̀ kò sí nǹkan tó burú ń nítorí pé àmọ̀ pásíkò àti pẹran léyá ọlọ́jọ́ ọjọ́ sì tán. àwọn ọjọ́ náà lọ́jọ́ ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún àti ọjọ́ kẹrin ọdún kó tó di pòrùn wọ̀ àwọn ọjọ́ tí ìsìláàmù là kalẹ̀ fún apá lè pa ẹran iléyà wa nínú rẹ̀ nù ọjà púpọ̀ tọ́lọ̀ pa ọba sì ṣe bẹ́ẹ̀ ọdájú pé dáadáa ló ṣe abẹ́lọ́ nkọ́lọ́ abẹ́lẹ́dàá kó fún lẹ́sàn-án dáadáa náà àwa náà tó jẹ́ pé a lè gbìyànjú tirakara tó ń di pé ọkọ wa ti pa táwa jẹ́yàwó ẹ jẹ́ káwọn náà pa kò sí nǹkan tó burú ń bẹ̀ kọ́kọ́ pa ìyàwó pa àwa náà tá a lè ṣe bẹ́ẹ̀ tó ń ti pé bàbá wa ti pa ẹ jẹ́ káwọn náà gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ nítorí pé à ń pẹran léyà kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé mo ti kúrò lábẹ́ bàbá mi kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú pé mo ti lọ hajj àbí ntí lọ hajj gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé mo ti fẹ́yàwó mo ti lọ́kọ àbí ntí ìfẹ́yàwó ntí ìlọ́kọ ó ní ṣe pẹ̀lú alìsílám àti pẹ́ni tó fẹ́ pa ti bàlágà torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú láti rí pàwọ́ náà ń ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò sì bùkún wa yóò lànà rí kan oníkálukú wa níta máa fi ṣe àtàwọn nǹkan míì náà nínú ẹ̀sìn wa tó ní í ṣe pẹ̀lú owó ọlọ́run wa kò ní fi wa ẹran léya wa òfin ọlọ́run dá lórí pé ká jẹ nínú rẹ̀ ká bùnyàn nínú rẹ̀ ká fi ṣe sàrà nínú re. ìsìláàmù àwa pé iye òdiwọ̀n báyìí pàtó iná ni a gbọ́dọ̀ yà sọ́tọ̀ fún jíjẹ ẹ̀bùn àti sàárà ìwọ sá ti fi nǹkan kan nínú ẹran rẹ yẹn ṣe jíjẹ fi nǹkan kan nínú rẹ̀ ṣẹ̀bùn fi nǹkan kan nínú rẹ̀ ṣe sàárà tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ń tọ́ yẹ ọba yóò gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀. a ní oríṣiríṣi àṣà láwùjọ tiwa bẹ́ẹ̀ni bá ti ń pẹran iléyá kò gbọ́dọ̀ sa ipá lọ́dún kan nítorí tó bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀bẹ sílẹ̀ àmọ́ wọn á ṣàdúrà pọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ ò ní sílẹ̀ ńgbà kan ìgbà tí ó sílẹ̀ pọ̀ nítorí pé ẹ mọ̀ pé a ti ní àní àní àní bẹ́ẹ̀ nìgbésí ayé wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa a máa fi níní dáyàwó a máa fa ìní dáyàwó ìgbà tó ní kò sì lẹ́nìkan tó lè yọ ọ lówó bọ́tà lè yọ ọ ọmọ bí tó ti lè rí san ọlọ́run ọ̀bẹ ọ má lọ la wàhálà bọ́ra rẹ lọ́rùn wọ́n ń tẹ̀sìn fọ́lọ̀ ni ò sí fáwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó bá ti torí àwọn èèyàn bá dábàá máa ṣe ẹ̀sìn wa ni à kò yẹ ká ṣe nǹkan kan nítorí pé àwọn èèyàn tẹ́lẹ̀ náà kí lọ fẹ́ ṣe tó fẹ́ fi tọ́ wọn lọ́rùn kí lọ fẹ́ ṣe tó fẹ́ fi rọ èèyàn lọ́rùn kò sí gbogbo tó bá ṣe náà lọ́ọ̀ máa ṣe. gbogbo tó bá ṣe náà wọ́n ṣe sùn tiẹ̀ tiẹ̀ ọ kọ́sá ti máa ṣẹ̀sìn tiẹ̀ fọlọ̀ ẹni tó pẹran wọn ẹni tí ẹran wọn ò pe ẹran mísímísí wọn lè pe à <laughs> àmọ́ bí ó ti rówó yìí o ẹran tọrọ àmọ́ lóun yá dún ni o ọmọ èèyàn fún wọn lẹ́ran wàhálà bó fún wọn ogún ó fún ẹ̀fọn àyà tó ń jẹ́ pé ikùn lọ́pàdé ẹran kò fún mi ní nǹkan rí ebi fún gbogbo gbà mí yóò bá lẹ́kùn tọ́ba tí gbé bíi sáfù gbangba gbangba pé ẹ̀sọ́ ẹran yìí jẹ́ o yóò bá lẹ́kùn ó lè ti ṣe nǹkan sí wọ́n máa ṣe nǹkan sí gbogbo nǹkan lọ́dọ̀ torí ẹ̀ ọmọ èèyàn ò nítorí pé àwọn ti àwọn èèyàn náà sọ àwọn bí ó gbé ya. ẹrù ẹlẹ́rù wọn gbé kárí ọmọ akáàkán wọn ìfà tí wọn gẹ̀ǹgẹ̀ báyìí akramakumullah torí ẹ ó bùkátà láti máa wo kí ni ń sọ kí ni ń wí torí pé tó bá dilẹ̀ tẹ́lẹ̀ náà onílé dìfadì ẹ̀ ọlọ́run bá gbà fún ọ alihamudulilayi ọlọ́run gbà fún ọ alihamudulilayi bákan náà a tún láta pé ẹ ń bá fún mi lẹ́ran ni wọ́n á máa wá pààrọ̀ ẹran bí gbàtà ń bẹ̀rẹ̀ àwa wò ó ti wá kí mi jẹ́mi náà lọ kì ẹni tó gbẹran wa wọ́n wá wo ètò òǹgbé wa wọ́n wo ètò àwọn náà gbé fún un ó dàbí trade by barter bẹ́ẹ̀ ni yorùbá lẹ́bù ẹ dákun tó rọ lọ ẹni tí ẹni tí ìyá ẹran jẹ pọ̀ ẹ mọ̀ pé ní ìsìta bá bẹ nìkan wò tí wọ́n kúnyán tí wọ́n ro tẹ̀mú tí wọ́n tún ro fufu tí wọ́n tún gbogbo oúnjẹ oríṣiríṣi wọn kó kalẹ̀ wọ́n tún kó ẹran kalẹ̀ ṣé ẹran ní ọ̀kọ̀ọ̀kọ̀ tán ni àbáwọn òkèlè ọ̀dà tó pé ẹran ní tán lórí gbogbo ẹni tí wọ́n pè yọ sọ pé ẹran ló dínkù ní ẹ̀jẹ̀ wọn gbogbo àǹjẹ àǹjẹ arẹ ẹranjẹ là ń jẹ pàmà pàmà á máa bẹ nu ẹran arẹ ẹranjẹ ẹlòmíì lọ sí àtẹnudà mi sáńtì ń tẹran ó lọ ẹbí òǹta bisikíìtì bisikíìtì báwo lórí igbá ẹlẹ́ran wọn lè kun kan ló ń jẹ bẹ́ẹ̀ yín ò lè dá ma so arẹ ẹranjẹ là ń jẹ bisikíìtì so torí ẹ ló ṣe jẹ pé ẹran tó o bá gbé kalẹ̀ àbà táwọn ẹran kan bá jáfara àwọn èèyàn fẹ́ mú nǹkan mi ẹni tí ìyẹ ẹran jẹ pọ̀ ẹ má jẹ́ ọ pé a máa ṣe pàtípààrọ̀ ẹsẹ̀ rárá ń ṣẹ́ṣẹ́ ni tó jẹ́ pé yóò máa lóore ìdùnnú rẹ̀ ọ̀pọ̀ ẹ̀rí bí ìdùnnú rẹ̀ ṣe pọn lónà ó ṣàdúrà fún un ẹni tí ẹ fún lẹ́ran tí ó sọnù ẹ má fún o ẹ má fún o ẹ má yẹ tẹ́ ẹran ni tẹ́rẹ́ ni ẹran tó dínwó ní ìsìn tó dínwó tó ṣe pé etí rẹ̀ hàn yàtọ̀ sí ọrùn rẹ̀ níbi tó gbẹ díẹ̀ dé Afa wọ́n lè bẹ̀rẹ̀ láti sixty thousand tẹ́rẹ́ ni sixty thousand ọwọ́ àrẹ̀rẹ̀ sixty thousand ọwọ́ àlọ́ gbé fẹ́nìkan sọ sórí àkìtàn a'udhu billahi minash shaitani rajim ẹ dákun torí tọ́lọ́ mùsùlùmí kúnlẹ̀ tó fẹ́ jẹran ẹ fáwọn mùsùlùmí ẹgbẹ́ yín ẹni jẹ́ ẹsẹ̀ mùsùlùmí ọlọ́wà lónìí à ẹ fáwọn náà lẹ́ran àwọn jẹ tó sì dájú pé ọ̀jẹ̀ ní kẹ́ fún o. èyí ó dájú pé kò ní jẹ yọ lọ sọ sórí àkìtàn tálẹ tó sọ pé ẹran tó ń tilẹ̀ tẹ́lẹ̀ náà tó máa pé ẹran fún wọ̀wọ̀ ìwọ ta ni tó ẹ pẹ́lẹ́dẹ̀ máa jẹ iná ló fi jẹ́ pákó lójú nígbà tí ìṣẹ̀lẹ̀ dẹ̀ ẹran wo pa lọ fẹ́ nìkan yọ sọ sórí àkìtàn à tẹ́nìkan bá dán ẹjọ́ dà kẹ́ lálẹ́ ẹ̀ kó fi mà pé ní ọgbà lọ́wọ́ wọn lọ dànù lórí kíni nígbà tó ti jẹ́ pé wọn náà ọ̀gbádùn ọ̀ka mùsùlùmí kún bí bó ti kà wọn kèfèrí kún ọ̀gbádùn bí ṣe jẹ́ nu ọ̀gbádùn ló pẹ́ bọ́ọ̀lù ọ̀sìtù gan wọn lábẹ́rẹ́ tí wọ́n gbọ̀n ọ̀gbádùn. wàláì bọ́pọ̀lọpọ̀ ti wà láwùjọ yìí nù ọ̀ka mùsùlùmí kún kankan àwọn kèfèrí náà máa kó ká. ọlọ́wọ́ àwọn ti wọ ọwọ́ ju ẹsẹ̀ wọ ẹsẹ̀ jù bí ọba ṣe tú lẹ́rọ̀ wọ́n ege mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ sí yànjẹ́ tọba gbẹran títa ní ti pé wá gbà subhanallah àwọn mùsùlùmí ó sùrù bò ní eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ o. ẹran léyà tá a bá pa ọ̀dà wọ́n gbé lọ́la sí pánà lẹ́fẹ́ ní tẹ́fẹ́ fún àti à ń sọ ẹran àárọ̀ títí dọ̀la táwọn afikì kan dá láàrin fún ọmọ agbátẹ́gùn àti kó gbogbo tinú ẹ̀ kú o àwọn abagbara láìsí ẹ pé àwọn dọ̀là ọ̀la látò sàyàn àbí òye wa tó àwọn máa ta aládàájọ́ kejì lọ fún baba alágbẹ́dá kìlọ̀ àbà ìjọ dáná wo àwọn èèyàn jẹ ní ẹjọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ ìjọ yẹn àwọn èèyàn ń dátọ̀ rẹ̀ mì ṣe á àti ẹ̀rẹ́ ran wàláhì báwọn mẹ̀kúnnù ṣe máa sọ lé wọn nù ìyá ọmọ sọ fáwọn pé á tó ra pé wọ́n ti ẹ̀ fún wa lẹ́ran ni ṣé àbá ti ẹ̀ mú tàìrẹ́ran jẹ́ tipẹ́ ìkó ń bẹ̀ lónìí ẹ dákun ẹ tètè fẹ́ràn sọ ọ́ sáwọn èèyàn kẹ́yìn náà gbàgbé ọjọ́ bó ti tẹ̀jẹ́ àbùkátà pé ká lọ́lá dọ́lá ẹ á lọ́lá náà sọ ẹ máa pé ní sí tí nàìjíríà ní yín gbé ni. gbogbo orúkọ ló lè ẹ tètè pín bó forí sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ Islam wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá kẹtìrìpẹ ti jẹ tán lẹ́yìn ọ̀rẹ́ yìí anábìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lọ ẹran léyà tayọ ọjọ́ mẹ́ta ní ìsìn ẹ lọ láàdìgbà tó bá wù yín torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyà wà ebi wà ìgbà tí bá ní ọ̀fẹ́ kó ẹran pamọ́ tó pin fáwọn èèyàn tó bùkátà rẹ̀ ìyà ọ̀dì ọ̀pọ̀lọpọ̀ àmọ́ nígbà tó lọ́wọ́ bá ti ṣínà fún kálukú ọ̀nà ti là kálukú náà ti lówó alábi nígbà tí iye ìgbà tó bá wù ọ láti kópa ni o kópa mọ́ ìwọ lọ mà ọba àgé ẹranko gé bí okùn kọ́ ọmọ sá kó kan lọ́dọ̀ rẹ̀ ìwọ lọ mà ọ̀sẹ̀ lọ́n ó sẹ́yìn àmọ́ ká tètè fi sẹ́ni tí ó ní bùkátà lọ́dà àjùjàmá wáyé o ọjọ́ ọdún gbogbo mùsùlùmí ó dunnú ni. ọjọ́ tó yẹ kí ó jẹ́ kí gbogbo ìbànújẹ́ ìrònú burúkú gbogbo ìdààmú tó wà nù gbèsè ayé rẹ̀ kọ́ sọ sẹ́yìn kó dunnú pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá ń fẹ́ kó dunnú sí ẹ dákun tí mùsùlùmí ọba dunnú sí jọ ọdún yóò lọ́ọ́ fẹ́ tún dunnú yóò lọ́ọ́ fẹ́ dunnú torí ẹ ìdùnnú wá ọgbọ́dọ̀ á pè wá lọ sí di o mùsùlùmí ẹsẹ̀ ẹsẹ̀ sọdún o mùsùlùmí kìí fi ẹsẹ̀ kìí fi sọdún o kọ́ asọ́kọ́tún léyà lélẹ́yìí ẹ wá di àwọn ẹran yẹn lékiri lékiri ńláńláńláńlá ẹ wá ní kí wọ́n bọ̀ ọ́ kí wọ́n dín wọ́n gbá òróró ńkókókó pẹ̀lú àlùbọ́sà masha allah kọ́ wọ́n á dín kọ́ máa já fíkàfíkà ẹ wá ń sọ àwọn kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n kátọ̀n ọtí a'udhu billahi minash shaitani rajim ṣé mùsùlùmí ti lẹ̀ yìí ń bọ̀ wọ́n ti sọ pé kí mùsùlùmí á máa fọtí sọdún a'udhu billahi. ọ á sọ pé àwọn ọ̀rẹ́ rẹ tó fẹ́ pè ọmọ tí wàá nu wa ìwọ ò sì lè pé ọ̀rẹ́ ọmọ lè tẹ lọ́rùn ẹ wo nǹkan bẹ ọ tẹ lọ́rùn pẹ̀lú tọlọ ń ṣẹlẹ̀ wọ ọ gbádùn ọ gbádùn rárá ok tó bá yẹ pé ọ̀rẹ́ tó pè náà tí èsè mùsùlùmí tètè bá fún lẹ́ran tẹ ẹ sì po zobo lọ́nà tó dáa kò ní mu zobo ọwọ alọ fẹ́ sí ọ̀rẹ́ lọ́rùn pẹ̀lú ọtí. a'udhu billah àwọn bá mu títí tí wọ́n bá lọ ń gò lórí táwọn pé nítorí wá ń kọ́ lójú rí tẹ́rù rẹ tún yẹ kọ́ pẹjọ́ àbáwọn fámìlì rẹ pọ́pọ́ bàbá wa ń gò lórí bàbá yín tó kókò kalẹ̀ ń kọ́ tó pé kí wọ́n máa kánkò lọ́jọ́ a'udhu billahi minash shaitani rajim ẹlòmíì ọ̀nà tí wọ́n máa gbà sọdún òun náà ni pé wọ́n pọ́n fújì ni wọ́n pọ́n fújì wọ́n fújì ọwọ́ àwọ̀ lò wọ́n a sọ yìí pé sálá náì àǹkárá láti wọlé o láìláì lọ́lá gbogbo rẹ́díò ti ń ké báyìí ẹ̀yin ọmọ wa wo bá ń ṣe náwó dànù tá ń náwó tí wọ́n padà dìbà lẹ́jọ́ fún wa wọ́n lówó tí wọ́n fi pé fújì míì kò less than three five million ètò dínwó jù ní one million yọkàn wa lu agolo málù náà ní láàrin ìtẹ́bíbí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì kọ́ ti parí ó ti parí five million jó tẹ́nu. kò tún mọ lórí bẹ́ẹ̀ o yóò tún ti bèèrè pé ìlú yín táwọn olówó sì wà ń bẹ àgógede olóṣì náà ni ẹ wà fojúdi ńlá. sọ̀rọ̀ àwọn olówó wa ẹ tún máa kà àwọn bàbá alágbájá tí wọ́n wà tí wọ́n ní wá tí wọ́n wà ẹ sọ fún wọn náà tó rà àwọn èèlọ́ ti kẹfà lásán o. torí ẹ̀ náà ló ti jẹ́ pé sábà pẹ̀ nìkan pé wàá bá a sọ̀rọ̀ ọlọ́run Hmm? ọlọ́ọ̀ni ọ̀sánwó yín abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ọ̀ni ọ̀sánwó yín jẹ́ ọlọ́ọ̀ni ọ̀sánwó yín hmm, abẹ́ lọ́kọ̀ sánwó yín lásán pé ẹgbọ́ subhanallah torí kọ́ mọ́ bàjẹ́ pé à ń fàsìkò ṣòfò à ń fàsìkò ráre à ń la ti dá ẹ̀kú ọdún sílẹ̀ lọ́ba ti kejì ọdún níbi tá a fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ṣíṣe ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí àkọlé tá a bá fi síta lọ́dún yìí tí mùsùlùmí ó fi lékún lágbọ̀ọ́yé nínú ẹ̀sìn rẹ̀ kó sì tún jẹ́ ìdùnnú ńlá pé a ah, Allahu akbar sáà mùsùlùmí náà àti ẹ̀ ń bẹ láwùjọ yìí náà tó báyìí masha Allah ah mẹ̀dúkùrí lẹ́yìn tiwa bẹ́ẹ̀ ni ẹ sá kú mẹ̀dúkùrí Hmm? ara kafanchan ẹ̀yin náà na alihamudulilayi yàtọ̀ sí kẹ́ pàdé ndíjó ẹ bá pàdé ndíjó ọlọ́mọdé fọ́ra yín gò torí pé kò lè tètè kọ́ máa kọ́ máa tùmùtì eléyìí jago tètè jẹ àwa ń bẹ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó ti wá lọ́kàn nínú àwọn ẹrú tí ọdún yìí tí ọba à ń bẹ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìdẹ̀ra ńlá oore ńlá eléyìí tí máa ṣe fáwọn ẹrú rẹ̀ lọ́jọ́ ọdún látàrí ọdún Ọlọ́run dá kókó ṣe kárí gbogbo wa Ọlọ́run ọba ẹlẹ́dàá wa là ń bẹ̀ dáadáa tọ́dún yìí tí ọba lọ́dọ̀ oníkálukú wa kọ́lọ́run bó tún bá fi àlékún oore sí i àlékún dáadáa dáadáa tá à ń fojú sùn tí ò ti tẹ̀ wá lọ́wọ́ kọ́lọ́run ẹlẹ́dàá kó jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ní rọrùn aburú kiri ọ̀pọ̀ ni tí ń bẹ pẹ̀lú ìsẹ̀mí gbogbo wa ọlọ́run dákun bá gbé kú aburú kéré ọ̀pọ̀ eléyìí tá à ń bẹ̀rù tí ò tí ì ṣẹlẹ̀ ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ láéláé ọlọ́run ẹlẹ́dàá kó ṣe àlékún oore fún wa nínú ìlú wa kó ṣe àlékún oore fún wa lágbègbè wa kó ṣe àlékún oore fún wa lórílẹ̀‐èdè wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà lórí àwọn òbí wa kó gbàdúrà lórí àwọn aya wa kó gbàdúrà lórí àwọn ọmọ wa kó gbàdúrà lórí àwọn ọmọ ìyá wa mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún wa láyé قدر على القيامة فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله